كان لآياتنا أنيدا سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم ثم أدبر واستكبر فقال إن هذا فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقيه ولا تذر لواحة للبشر عليها تسعة عشر وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا إلا فتنة إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يدل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي لا ذكرى للبشر الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقول لكم الله سبحانه وتعالى الحمد لله الله باتي أتفواني بلاي أتجمع تسواج لوري تفسير واتير لي ọlọ́run ọba náà ni ọba tí a dúpẹ́ fún. alhamdulillah. atọ́rọ àdìpẹ́lẹ́ ìkẹ́ àti ìgè àti àsàlátù fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí bá tó ń tọ ìlànà rẹ̀ tí ó jẹ́ fìdíjà kìyàmù. à ń bí ọlọ́run ọba pẹ̀lú jẹ́kọ̀ ṣoṣo rẹ̀ kó ṣe wá nìkan nínú àwọn olóríire yẹn náà kálíbà nínú tí ó bá abẹ̀rẹ̀ tafsiru suratu al-mudaththir àti àwọn àlàyé eléyìí tí àwọn mímọ̀ tí wọ́n ṣe nípa rẹ̀ àṣàlàyé gbọ́dọ̀ wọn bá ní bisimilah rahman rahim يا أيها المدثر يا أيها المدثر قم فانذر وربك فكبر wá fi yá bá kàfà tọ́hìr. ọlọ́run bá pa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá pa aláṣẹ wípé kó ń fa anvir dìde kó máa ṣí àwọn kẹfìrí létí khususan bákan náà dìde kó máa ṣí gbogbo èèyàn létí ọlọ́run bá wá kọ́ ànábì láwọn ẹ̀kọ́ yá yìí wípé wa rabbaka fakabbir. wa rabbaka fakabbir. ọlọ́run kí ànábì máa gbé ọlọ́run ọba rẹ̀ tóbi aṣàlàyé kí وثيابك فطهر بكنا الله ọba ó pa ànábì láṣẹ sallallahu alaihi wasallam bí kí ànábì kó fọ aṣọ rẹ̀ mọ́ aṣọ tinú àti aṣọ tìta méjèèjì náà ni kó má bí tinú bá ti má kíta náà kó má. wàrújìzà fàhájọr. ìdásílẹ̀ náà ni gbọ́dọ̀ wàrújìzà fàhájọr. wàrújìzà fàhájọr. àwọn ọba ni wà ànábì sallallahu alaihi wasallam àwọn ọba ní nǹkan tí wọ́n ń pè ní àrújìzà aṣọ ní tó jẹ́ pé n tó ń fa ìyà ìyà kí ni sábà bí ìyà náà ni ibadatul awthar wal asnam kéèyàn máa sin òòṣà òun náà ni nínú ọ̀gá nínú nǹkan tí ń fa ìyà fún yàn ẹni pé wà ní hadith mu'adh ibn jabal radiyallahu anhu arda ipò ìṣọ́ àwọn arábìnrin lè rẹ̀ yí pé atadri ma haqqu Allah ala ibad wa ma haqqu al ibad ala Allah ìrẹ́ ọmọ jabal ǹjẹ́ o máa ń tó jẹ́ ìwọ ọlọ́run lórí àwọn èèyàn tó yẹ pé dandan ni lórí àwọn èèyàn kí wọ́n ṣe fọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà ǹjẹ́ ó mọ ntọ́lọ́run ọba fi dọ́lá lọ́dọ̀ ara rẹ̀ lórí fún àwọn èèyàn yìí pé táwọn èèyàn ò bá ṣe báyìí èmi náà ní ṣe báyìí pẹ̀lú Mu'adh radiyallahu anhu wàdọ́ ó lóun sọ pé ọlọ́run ọba ló mọ̀ oṣù ọlọ́run ọba ni haqqullah ala al-ibad ọba ní lórí àwọn èèyàn tó jẹ́ dandan túláàsì lórí wa àyàwùdú ó náà káwọn èèyàn máa jọ́sìn fọ́lọ́run wala yushriku bihi shay'an kí wọ́n má pa ìbọ̀kọ̀ mọ́ ọlọ́run ọba pápá ti wù kó mọ́. bákan náà ìtọ́lọ́run ọba fi dọ́lá lórí aládọ́ ara rẹ̀ subhanahu wa ta'ala tó fi dọ́lá fún àwọn èèyàn òun náà ní wípé òun ò ní máa fìyà jẹ wá lókùn bàtà bá ti ṣẹbọ. àjẹkẹ́ mọ̀ fún mọ̀kànlọ́fà ní pé téèyàn bá ti ṣẹbọ ńkọ́ ṣìyẹ́ ó ti dìyà fún yàn. ọlọ́run sọ fún àwọn ẹnìkan wàrú jésù àfáhájọ́. wàrú jésù àfáhájọ́ gbogbo tó má ti pè ní òòsà mọ́jọ̀kọ́ hmm. má ní ọwọ́ mẹ́ bàbá wọn nípe mẹ́. wala tamnun tastakfir. ọlọ́run á tún sọ fún ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá ní wọn òjíṣẹ́ ọlọ́run la tamnun tastakfir. wala tamnun tastakfir. àwọn afọ àkọlọ́nkọ́ bá ní yónú sí wọn wọ́n ní gbólóhùn wala tamnun tastakfir ìtumọ̀ náà ní pé má ṣoore fún yàn lẹ́ni tó ń fi ń wáàgì pèlè wala tamnun tastakfir. ó yá ọlọ́run bá ń kọ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá ń kọ́ ní al-ikhlas ọlọ́run bá ń kọ́ ní ìsàfọ́mọ́ṣẹ́ ní níbi títọrẹ. la tamnun tastakfir wọ́n ní túmọ̀ náà ni wípé ay idha a'tayta ahadan atiyya tó o bá fẹ́ fún ẹnìkan ní ẹ̀bùn fa'tiha li wajhillah fún nítorí tó ọlọ́run fún un nítorí tọ́lọ́run ọba subhanahu wa ta'ala làtàmù ń ta má fún ní fún yín pé tọ́ ó la fún yín o àfún yín kẹ́yìn náà lè wá sọjọ́ ni o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kó sínú wàhálà ló kó síbi ilé ìtọ́lọ́ máa ń sọ mi ó fẹ́ tọ́ ọmọ lọ léwe àbúfẹ́ rẹ̀ lọ lé kí kò fà níyàn torí ọlọ́run ọba ṣe òbí lé o kò fà níyàn pé ojúṣe kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi kò fà níyàn yìí pé àmọ́ ẹ̀nà tọ́lọ́run ọba ó pé fún yín gẹ́lẹ́ bí òbí ilé òun pé kò bá níyàn ṣe fọmọ rẹ̀ àníyàn wípé ìwé làwọn rẹ yín o ilé kí ó làwọn yín lọ yín o tẹ́yìn náà kẹ́lẹ́ bá wá owó tá a ná lọ yín lórí kẹ́lẹ́ wá dọ́gbọ̀ ẹ̀ nígbà tẹ́ bá dọ̀gá. wọlé tánù tẹ́sítàkìrì. ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bí mi ní ó padà fọmọ rẹ̀ torí pé ní tó ṣe ó gbà wípé òun invest níbi ẹni pé yẹn fowó tó bá dàsùkọ̀ yóò mọ̀ wá wò wípé ha nítorí torí ẹ̀ ṣe gbogbo wàhálà yìí ọmọ yóò padà sọ́jọ́ látara ìwà ń wara ó lè padà ṣépè fọ́mẹ́ ẹ̀ ọlọ́run bá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ yáàyè ó ń kọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni wàlá tamnon tastakfir. wàlá tamnon tastakfir. mọ́jọ́ ó jẹ́ ipé tó bá fẹ́ ṣoore mọ́jọ́ ó jẹ́ àfáwọ́ Abdullahi ibn Abbas inú tafsir rẹ̀ níbi àyà ó ní túmọ̀ ẹ̀ ní pé látọ́ ti àlàáfíyàtà tàbí sọ akthar minha mo fún yẹn ní ẹ̀bùn kó owó gbà bẹ́ẹ̀ ṣe wò mí kékeré mọ́ gan o mo ṣe ń rèsùn nu bú ìkékeré mọ́ gan o mo fẹ́ kí bú ọ ya padà ní. kò fa níyàn torí ọlọ́run ọba ṣe àfáà mi náà kó sínú ẹ̀ ó jẹ́ pé ọgbọ́n olè ló fẹ́ dá yóò wá mú owó oníyànjú mú jáde lóde ẹ̀fọ̀n ó ti mọ̀ pé five hundred tó ń mú jáde yẹn ó ti mọ̀ pé tó ń bá pé àtọ́jú àfáàfin five hundred lẹ́ẹ̀ owó gbogbo àwọn yòókù náà wà á ṣe kí ni wọ́n mọ̀ dàgẹ̀rẹ̀ wọ́n wá sọ́yà ah, ah, ẹ̀mí tí mo já àfáwọn fẹ́ fọ́nrẹ̀ lẹ́yìn ẹ̀mọ ẹ̀yẹ ẹ̀mọ tẹ́jú kálukó wà mọ́ wọ́n mọ̀ pé tó máa padà fẹ́ pín owó yẹn wọ́n mọ̀ pé yọ ìwọ̀n ògbà wọn ó torí ìyẹn tiẹ̀ ó yàtọ̀ ọlọ́run sọ fún àmì pé wàhálà àtàmùnà tàṣtàkfẹ́r. wàhálà àtàmùnà tàṣtàkfẹ́r. afáwa afáwa mujahid inú tafsir tiẹ̀ nígbà tó fẹ́ sọ nípa ayà ẹ̀ ó ní ayé ó ní tìtọ́lọ́ ń gbà lérò níbẹ̀ ni pé látàdọ́f àǹtàṣtàkfẹ́r min al-khayr. ẹ mọ́kànlẹ̀ wípé ó máa pọ̀ níbi dáadáa látara pé akókó sọ̀rọ̀ náà làwọn tá a sọ̀rọ̀ fún òkú mà ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó ń ṣoore fáwọn èèyàn pé àwa ṣoore fáwọn èèyàn kan fi bí sú mọ́ yìí oore ṣe wọ́n ti jẹ́ pé torí pé káwọn èèyàn lè bá a mọ̀ pé ó ṣe wọ́n lóore káfẹ́mí ìmoore hàn ló fi ń ṣoore àfa àkókò mọ́ ń kí ó ọmọ wa kà kí ó tán graduate ó jáde nílé ẹ̀kọ́ ọmọ wa wẹ̀yìn wọ̀ mọ́ látara abẹ́rẹ́ ah, àsùgbà yẹn ti lọ gba àwọn tá a kọ́ ní nineteen seventy three àwọn òwúlò ẹ̀tọ́ bá kọ́ kí o nìyí kọ́ lọ mú wá mílíọ̀n kí wọ́n kó sọ́sà ká dàkàrà kó mọ̀ mí. wọ̀lẹ̀ àtàmú ń ta stark fẹ́ràn. gbogbo ọ̀nà lálẹ́gbẹ́ àyà yìí wọ̀ àtẹni tó ń kọ̀yàn níṣẹ́ àtẹni tó ń kọ̀yàn nímọ̀ àtẹni tó ń rèèyàn látòrí òbí kóníkálukú tún àníyàn tó fi ń ṣe dáadáa ṣe. pọ́lọ́pọ̀ òbí iná ìlú ìbáwí púpọ̀ jù sùkúrú kálukú ó tọ́ àníyàwó ẹni torí ẹ̀rọ àwọn ọmọ yìí lọ lékiw àníyàwó ẹni torí ẹ̀rọ àwọn ọmọ yìí lọ léwu àníyàwó ẹni torí ẹ̀ fún wọn sẹ́nu ọ̀kọ́ sẹ́ ṣé kálukú àgbà àkóso wàhálà ibi táwọn náà bá dàgbà ká bá darúgbó tán kálukú àmọ́ wá fáwọn náà padà ta ló sọ fún ọ kó darúgbó tó bá wá darúgbó àbó tiẹ̀ wá darúgbó àwọn ọmọ yẹn ò tọ́lọ́run ọba àmánà tó gbélé mi lọ́rùn ó náà ní wípé gbogbo òbí kó tọ́jú ọmọ rẹ̀ mọ̀sùlùmí à ń bẹ lórun òbí kó tọ́jú ọmọ rẹ̀ ó mọ ẹgbàá ládàá wípé òun tẹ̀ láṣẹ ọlọ́run ọba wípé òun tọ́jú ọmọ rẹ̀ ó sanwó iléèwé rẹ̀ ó sanwó ilé kí ó rẹ̀ ó ra sọ lọ́rùn ó fún lóúnjẹ ó mọ ẹgbàá ládàá wípé òun tọ́jú ọmọ rẹ̀ tọ́lọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó tún wá jẹ́ wa kana Allahu na alima ọlọ́run ọba tó máa ń wá fi ọba tí máa ń ọba fi ìbálò ọpẹ bá èèyàn lò ọlọ́run ọba tó wá lè fi àbáríkà ní tó dáa ó tó wá lè fi àbáríkà sí àwọn ọmọ tó kọ́ àwọn ọmọ tó tọ́ káwọn ọmọ yẹn náà tún wá lójú ẹ̀mí ẹ̀kẹ́ tó wà ẹ̀ otu tún jẹ èrè táyé àwọn ẹni tó wá jẹ́ pé táyé nìkan àníyàn rẹ̀ níbi tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kò ayé àti sí àràmù obìnrin kan náà lọ́gbọ́n gbà kò jẹ́ ìwọ àjẹsà àràmù nítorí kọ́kọ́ ń bà á ń bà jàrá fi ràn lọ léwe ẹ láti àbọ̀ tó ṣe ẹwọ lẹ́ pè ẹni fọ̀tọ́ sí pè ní òbí tó yẹ kó mọ

ọlọ́run ọba fẹ́ ká tara àlẹ́lọ́ ààrẹ wọ̀sán ọlọ́run fẹ́ ká fa ká ti ara rẹ̀ ká fi kọ́ àwọn ẹ̀kọ́ yáyìí oníkálukú kó wà níyàn tó fi ń ṣe dáadáa wà níyàn tó fi ń kọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ wà níyàn tó fi ń rọ́mọ lọ léwu wà níyàn tó fi ń rọ́mọ lọ lé kéw àníyàn nǹkan kọ̀ọ̀kan yóò lápa lórí èsì tí ó jáde ńbẹ̀ ọ iná malùkù lèmrẹ́ẹ̀nì máa ẹlòmíì àníyàn wípé àwọn tó bá kàwé máa ń lówó ilé fẹ́ràn ọmọ lọ́lẹ́wẹ̀ àdánwò sì ti dé bá ó dé ẹlòmíì àníyàn yìí gbé àwọn àfa ọlọ́ba máa ń ṣàánú wọn ìfún ọmọ lọ́lẹ́ kí kò torí ọlọ́run ọba mọ́ ọmọ lọ́lẹ́ kí kí níyẹn yóò lápá lára tó ń ṣe kókó wá kó tún àníyàn tó fi ń ṣe nǹkan kó tó ṣe má ṣe oore fún yàn láníyàn wípé kó lè bá àṣẹ̀sán fún ọ kó pọ̀ ju tó fún ọ gbà mẹ́rin múlùkà tí mo fún yìí o ọ̀rẹ́dà ah gẹ́gẹ́ gbàgbé gbàgbé àpàlà lọ́wọ́ one thousand naira ẹlòmíì máa ṣe ẹlòmíì máa ṣe bẹ́ẹ̀ ẹlòmíì máa ṣe bẹ́ẹ̀ tó wá rẹ̀ ìpàdé ìyànnú mọ́tò yóò sáré sanwó mọ́tò rẹ̀ ó sọ pé táwọn lọ ọkọ̀ twenty naira ni ọ tó ti mọ̀ pé àwọn wọ next ọkọ̀ pé ibi táwọn tún lọ àwọn wọ ọkọ̀ míì ọkọ̀ míì táwọn tún wọ hundred naira one fifty lówó ọ̀kadà bẹ̀ yóò wá sáré sanwó ìtàkọ́kọ́ wọ́n náà ti kó nù ayà yìí. wẹ̀lẹ́ ṣùgbọ́n eléyìí wá gbẹ ẹ̀sọ̀ gbogbo àtẹ̀yìn bá sọ̀rọ̀ ìfọwọ́ lògbà ah, bí a nǹkan tẹ́fẹ́ máa ṣe ni òrà ah, nìyẹn rẹ̀ di abọ́dọ̀ tó pèrè alákèésí pé òrà nìyẹn tó fi ṣe ó dàbí ọ̀rọ̀ rẹ̀ yá ẹni tó ń sàlẹ̀ àwò ó mà fúnra rẹ̀ ọlọ́run bá tó ṣe ṣe ó mà ṣùgbọ́n ẹ̀kọ́ ni pé wàlá tamnà ń tastakfir. wàlá tamnà ń tastakfir wálé rọ̀bì kàfásbìr. ọlọ́run tó wá kọ́ ànábì sallallahu alaihi wasallam lẹ́kọ̀ọ́ wípé ayé wọlé rọ̀bì kàfásbìr. bó wá ti wò ó rí bí ẹ̀ máa ń ṣiṣẹ́ o kò sẹ́ni tó ṣiṣẹ́ tọ́lọ́n ọba tí ò ní rẹ́gbin ẹ rí pé nínú àwọn òṣòlù tí Muhammad ibn abdulhaf tó kọ nígbà tí ń sọ àwọn nǹkan ìpìlẹ̀ àkọ́kọ́ tó náà ní bi ọba ó kọ́ wa lẹ́kọ̀ọ́ kí ló wọ́n sọ pé fàásù tóbi ni wọ́n lè rọ́bì kà fàásù pé ọlọ́run ṣe sùúrù nítorí ọba sùúrù rẹ yóò jẹ́ wípé ọlọ́run ló ń ṣe torí pé lómi ń bẹ ó ń ṣe sùúrù kò ṣe fọlọ́n agbára ò tí dọ́wọ́ rẹ wa fa ẹ àwọn kò bá kò látọ̀dọ̀ àwọn kèfèrí. لتبلغن في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور ṣíṣe sùúrù gbogbo ẹni tó ṣe sùúrù kan ní òní lẹ́sẹ̀ sùúrù ọlọ́run ọba ní ẹ làtùbìláwọ́n làtùbìláwọ́n fi àmúhálẹ̀kùn ọlọ́run ní adẹ́yìn wò látara àwọn dúkìá tẹ̀ ní wa anfusikum. àti àtàrà àwọn ẹ̀mí tọ́lọ́run bá fi tì yín. wala tasma'unna minal ladhina utul kitaba min qablikum. ọlọ́ni ẹ̀ mọ̀ wá gbọ́ aṣáájú fìlà àyà tá a fẹ́ lónìí. wa minal ladhina ashraku adhan kaseera. ọlọ́ni ẹ̀ mọ̀ gbọ́ ọ̀rọ̀ kò bá kùn gbé ọ̀rọ̀ tí yẹn máa ń gbọ́ tínú máa ń bàjẹ́ ọ̀rọ̀ tí yẹn máa ń gbọ́ tẹ́kùn máa ń gbẹ̀yẹ̀ ẹ̀ mọ̀ gbọ́ látọ̀dọ̀ àwọn kèfèrí وإن تصبروا وتتقوا الله ني وإن تصبروا وتتقوا بيبا والسي سورو سورو نكواقو وتتقوا تندن قيا والله ترى سورو فإن ذلك من عزم الأمور ẹlòmíì ń bẹ yóò sọ̀rọ̀ sí ọtí inú tó ń tí wọ́n gbà tó ní ẹlòmíì ń bẹ yóò bu ìwọ ẹlẹ́yà tó borí yóò sọ̀rọ̀ kò bá kò gbé sí ọ sùúrù rẹ ó bọ̀ nǹkan tó jọ lọ kì í ṣe sùúrù wípé à àìlè lọ́pṣẹ̀n gbogbo ìgbà tí àwọn ẹ̀bá ń gbọ́rọ̀ ọkọ̀ wá kò wọ́n lọ́dọ̀ àwọn kẹfẹ́ lọ́lọ́ ní ẹ ṣe sùúrù ọlọ́ni wálé rọ́bì kàfàṣbẹ́ẹ̀rù. wálé rọ́bì kàfàṣbẹ́ẹ̀rù. àwọn àfọ̀ onímọ̀ tafsir kọ́nà kó bá nìyẹn ní sí wọ́n ní ayé ìtumọ̀ ẹ̀ náà ni pé ìjì alùsọ́bọ̀rọ̀kà aláàdáhùn lè wájú ìrọ̀bì kàzọ̀jà. tùwúrù lórí ìsùtátà àwọn kèfèrí bá fi ń kọ́ lérí pé òun ṣe tọ́lọ́ wọn bá lérí pé òun ṣe dáwà máa múrù lérí pé òun tẹ̀lé súnà nàbà Muhammad àwọn kèfèrí ó sọ̀rọ̀ tó ń tẹ̀ tẹ́ bá rí lẹ́sùn dáadáa ojú ah, ṣé nítàtà ojú ní kámọ̀ rìnrìn sùúrù ọwà ọwà di sùúrù nígbà náà ẹ sọ̀rọ̀ mẹ́yìn gbèsè látàgbọ̀ ẹ̀búra bí kíníkà ó mú sùúrù lirabbika fasbir ọlọ́run ni wà nábì ṣe sùúrù fọlọ́n ọba rẹ̀. wa lirabbika fasbir. àfọwà Ibrahim an-Nakha'i rahimahullah ta'ala. nígbà tó ń fẹ́ sọ àyà àyà ó ní òun so papọ̀ mọ́ wà látàmùnà tẹ̀sẹ̀kfẹ́r. wà látàmùnà tẹ̀sẹ̀kfẹ́r wà lérò bí káfà síbẹ̀. ó ní ajẹ́ pé tọ́lọ́wọ́ máa ń sọ fún ànábì sọ́lá àlùwà sálàm kó náà ní wípé isbir àti yẹ́tẹ̀kà á lillahi azza wa tó bá fẹ́ fún yà ní nǹkan ó tún lè sóore fẹ́ni tí ò ní bá. ẹni tó sóore fún tún lè sọ̀rọ̀ tí ò da nípa rẹ̀ subhanallah. a máa dùn gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí afọ àwọn Abubakar Siddiq radiyallahu anhu àwọn mr fi kí sọ̀tìlẹ̀ ẹ̀fì nígbà tó parọ́ sí fẹ́mọ̀ yàwó Aisha radiyallahu anha radiyallahu anhu wọn fọwọ́ báyẹ̀ lẹ́mí kó jẹ́ pé ẹni tó ṣoore fún ẹni tó nírègún lórí ẹ̀ òun ló wá ń sọ àìdá nípa rẹ̀ pé ah, ẹ̀sìn owó lágbájá ilé tó ń gbé <laughs> fàṣùbẹ̀. wọ̀lẹ́ àtàmú ń ta sákẹsẹ̀rò wà lérò bìkà fàṣùbẹ̀rù. gbogbo àwọn ẹ̀kọ́ yá yìí ọlọ́run ọba fi pèsè ànẹ́bì ilẹ̀ fún iṣẹ́ tó fẹ́ lọ ṣe ìwọ̀n tó wá bọ́ọ̀lù dáwà láì lẹ́kọ̀ọ́ ń dáwà dá àti dáwà ò dá ṣùgbọ́n kọ́kọ́ ní àwọn ẹ̀kọ́ yá yìí náà ọlọ́run ọba ó tó fún ànábì sallallahu alaihi wa sallam kó ń fa anzir. wa rabbika fakabbir wa rabbaka fakabbir wa thiyabaka fatahhir wa rujza fahjur wa la tamnun tastakthir wa li rabbika fasbir. àwọn ẹ̀kọ́ wọ̀nyí ọlọ́run ọba ó fi papọ̀ sára ànábì Muhammad sallallahu alaihi gbogbo ẹni tó bá kẹ́sọ̀ pẹ̀lú ìwà yìí yóò máa jẹ́ ní pàtàkì níwájú ọlọ́run yóò mọ jẹ́ ní abiyì níwájú àwọn èèyàn gbogbo ẹni tó jẹ́ wípé ó jìnà sẹ́bọ ó ń gbé ọlọ́run ọba rẹ̀ ní láǹkẹ̀ gbogbo ẹni tó bá fọ ọkàn rẹ̀ mọ́ tó fọ aṣọ ọ̀tá náà mọ́ bákan náà gbogbo ẹni bá jìnà sí nǹkan tó lè fàyà fún gbogbo ẹni tí wáyé pé gbogbo bàtí bá ń ṣoore kò sí pé òun fẹ́ gbà àlékún ọ̀dọ̀ tó ń ṣe fún wọ́n lè rọ́bì kan fọ́sùmẹ́rù gbogbo ẹni bá jẹ́ pé ó ń ṣe sùúrù lórí ìtẹ̀lé tó ọlọ́run ọba ó dẹ̀ gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ àwọn ẹni abiyì láwùjọ ni wọ́n ọlọ́run bá fi ìwà yẹn ó parí ẹ̀ sára ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tó ń wá pa tó ṣe ànábì tán báyìí ó wá bẹ̀rẹ̀ báwo ni yóò ṣe ṣe al-inzar báwo ni yóò ṣe wá kí aṣọ fún apẹ́ al-inzar ìmáàna al-i'lam bitakhwif báwo ni yóò ṣe máa fi ẹ̀kọ́ kọ́ àwọn èèyàn pẹ̀lú ìjẹ́rùbà gbogbo ẹni tí pàwọn ọlọ́run bá bá ń bẹ lẹ́mìí ẹ̀ wọn yóò sọ̀rọ̀ lókè àmọ̀ kí wọ́n bú ẹ̀ gbogbo ẹni tó bá ní omi ìjẹni ọlọ́run ọba lá gbogbo ẹni tí ẹ jẹ ìjẹni ọlọ́run ọba bá ń bẹ lára rẹ̀ wọn ní sọ̀rọ̀ ọjọ́ àlùkìyàmẹ̀ kọ́ wá bú ẹ̀rìn ẹ rí payọ ọlọ́run ọba lára rẹ̀ ọlọ́run ọba wá sí ibi tó ga ó ti ọlọ́ngọba ní fàyídà nùkìrọ̀ fi náàkúr. fàyídà nùkìrọ̀ fi náàkúr. فذلك يومئذ يوم عصير على الكافرين غير يسير فإذا نقر في الناقور ọlọ́run ọba ní wọ́n máa sọ fún wọn báyìí wà níbi sọ́lá àlọ́sàkà bẹ̀rẹ̀ níbi àwọn tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ àlùkìyàmù nígbà tí gbogbo ẹ̀dá bá kú tá ọba ti ní subhanahu wa ta'ala ó ní ó pàṣẹ kí gbogbo ohun tó ń sẹ̀mí ó kú lẹ́yìn wá àgbà náà tọ́lọ́run ọba tó wá pàṣẹ wípé tọ́ àsìkò tó alba'ath wa nushur mo fẹ́ gbé gbogbo yín dìde gbígbé dìde tá dìde láti ro sàárè wa tọ́lọ́run ọba tó ń sọ fún wa lọ́nà ẹ̀nà ní إذا زلزلت الأرض زلزالها إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره gbígbé dìde yìí lọ́wọ́ máa ń fọwọ́ ló ń sọ fún wa ní sọ́ra yẹn bọ̀ ká tó dìde láti inú sàárè wa kì í ṣe wákàtí dìde wọ́n fọn fèrè. ọ̀nà òfin kọ́ fi sóòrùn. ọlọ́run ọba yóò pàṣẹ kí wọ́n fọn fèrè mọ́lákù. sọ ikọ̀ máa ń fi samawati wal ardi illa man sha Allah. mọ́lákù tó ń bẹ tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó wà kára rẹ̀ tó fi síbi iṣẹ́ fèrè Israfil iṣẹ́ tiẹ̀ nìyẹn òun gbẹ́nu síbẹ̀ ó retí kí wọ́n pa àwọn láṣẹ wípé kóun ó fọ́n ọlọ́run ọba wa ń sọ pé kànáà bí òun máa fi ìṣítí fún wọn àwọn kèfèrí mẹ́kà àti gbogbo ẹni tó bá rí bíi tiwọn tó ń lo ayé ní ààyè táǹkù táǹkù ọlọ́run ọba ní fàyèdà nókèrọ̀ fi nàkúr. fàyèdà nókèrọ̀ fi nàkúr. ọlọ́run ọba ó ní táyé ìdá nókèrọ̀ nàkúr afáwọn abdullahi ibn abbas ó ní tùmẹ̀ náà ní asúr ó náà ní fèrè ó náà ní nǹkan tí mọ́lákùtì yóò fún un. ọlọ́run ọba ní fáyidá nukirọ̀ fi náàkùr tó ń bá ti wá fan nígbà tí wọ́n bá fan sínú fèrè yìí. Fàdálíkà ya ọmọ ìdí ya ọmọ náà sí. Ọjọ́ tí wọ́n fọ fèrè yìí dálíkà. Ọjọ́ tí wọ́n fọ fèrè yìí ya ọmọ ìdí ya ọmọ náà sí. Ọjọ́ tó le, ọjọ́ ìnira ló jẹ́.

fèrè yìí náà ni yóò gbó àti kèfèrí àti mùsùlùmí ìdánúkìrọ̀ fìnnàkóòr tó má ti fọ fèrè yìí gbogbo yẹn pátá ni ó dìde ló fi wá ní àdìsá fáwọn abdullahi ibn abbas radiyallahu anhu olóòṣù àwọn ọba ní káyífà anam wà sahibul qarni qad iltaqama al-qarna wa hana jabhatahu yantadiru mata yu'mar fayanfukh ṣọlọ́n bá níbo ò ní ṣe máa ṣe gbẹdẹmukẹ́ báwo ní ṣe máa ṣe gbẹdẹmukẹ́ ó sì jẹ́ wípé ẹni ọba tó gbé mọ́lákù ọba gbé fèrè lé lọ pé kò fọ́n òun ti gbẹ́nu sínú òun fèrè bẹ́ẹ̀ kò sí tó ń retí yìí pé mẹ́ta yóò mọ̀ ìgbà wo ni wọ́n pàṣẹ pé kò wọ́n fọ bẹ̀rẹ̀ yìí kó n sì fa sọ kò tó bẹ́ẹ̀ bá fọ bẹ̀rẹ̀ yóò ẹsẹ̀ gbẹ hmm, ó ti sẹ́ẹ̀tì ẹnu ẹ̀ síbẹ̀ kọ́kà sọ pé ó sì fẹ́ àwọn sàhábà wọ́n ní fàmọ́ ta amúrúnà ya Rasulullah ẹ̀rú bá wọn náà wọ́n ní ìwòjíṣẹ́ ọlọ́run ọba kí ni tó wàá pa wá láṣẹ ká máa ṣe kí ni ìpá wa láyà àlẹ́mi ni kò lò ó ẹ máa sọ pé hasbunallahu wa ni'mal wakil ala Allahi torí pé ń jọ náà fàdálíkà tó fàdá àwọn tàbí fi béèrè bẹ́ẹ̀ ọjọ́ náà yàwó máa yìí ní ìyàwó mọ́ náà fi. alálùkà fèrè ìnàgọ́ ìrò yẹ sí. pípẹ́ ọjọ́ náà ọjọ́ tó le ni ọjọ́ náà tọ́lọ̀ ọba ń sọ pé ìdá zulzila tí láàrùdó zilzala ha. ìdá zulzila tí láàrùdó zilzala ha. wà á kọ́rọ̀jẹ́ tí láàrùdó asqalaha. Ọ̀pọ̀lẹ̀ ìrìnsànù máa láha. Tó bá fọ̀ fèrè yìí tán àwọn èèyàn ó mọ jáde akọ̀rọ̀jẹ̀tìlá ọdún àkọọ́lẹ̀ ha. Ilẹ̀ ó máa mú gbogbo ohun tó ti dì sínú nínú èkú àwọn èèyàn tó ti kú látàrí mọ́yọ́ ọdún. Yóò máa pa gbogbo wọn kalẹ̀. Ọ̀pọ̀lẹ̀ ìrìnsànù máa láha. Àwọn èèyàn ó máa يومئذ تحدث أخبارها yóò tún máa fún wọn ní làbárè gbogbo táwọn èèyàn gbérí ẹ̀ ṣe. bí anna rabbaka awha laha. torí pé ọlọ́run ọba ti pàṣẹ fún lásìkò gba náà pé àsìkò tó. يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم. lọ́jọ́ náà يصدر الناس أشتاتا ليروا أعمالهم. oníkàlùkù ni ó dìde ó sì wọ̀ wá dìde fẹ́rẹ́ ليروا أعمالهم. ẹ máa wá bọ̀ ẹ wá wú sẹ́tẹ̀ ṣe. ẹwà ṣètò rẹ̀ ẹ̀rí pé nǹkan yìí nǹkan tó báyàn lẹ́rù. Ya ayyuhan nasu taqu rabbakum inna zalzalata saati shay'un azim. يوم ترونها تذهل كل, كل مرضات عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد gbogbo àwọn àyà tó pọ̀ nínú alukur'an bẹ́ẹ̀ tọ́lọ́n ọba tó fi ń sọ fún wa wípé ọjọ́ náà yawmun asir ọjọ́ tó lé ní aishadid tọ́lọ́n ọba sọ̀kalẹ̀ bárùn tó àmọ́ ọlọ́run bá bá sọ̀rọ̀sọ̀rọ̀ ní ọlọ́run wá ní alàlìkáfìrí ìnàgọ́ ìròyẹ̀ sí alàlìkáfìrí ìnàgọ́ ìròyẹ̀ sí ayé gbogbo ìyẹn bá padà wá ń rí ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ó padà dé fáwọn mùmìnì ọlọ́run bá yóò padà ṣe ẹ̀dẹ̀ fún wọn àmọ́ àwọn kèfèrí tá a fẹ́ fi ọ̀rọ̀ yìí dojú kọ gẹ́gẹ́ alàlìkáfìrí ìnàgọ́ ìròyẹ̀ sí àwọn kèfèrí ẹni pọ́tù kò sí kò ní ní ẹ̀jẹ̀ kankan nínú báyìí fáwọn kẹfẹ́ adẹ́gbẹ́ kẹfẹ́ orí láti inú yàkan sínú yàkan tó bá rí ìyá àgbà tọ́lọ̀ máa fi kí wọ́n fọ fèrè wọn aláìpọ́ bàtà wà ní Abdul Mahshar bí wọ́n gbá àjọ sí ah, òrùn ìpọ́ eh, òtí rí kankan wọ́n tún ní kó wá sẹ̀sì rọ́ṣẹ́ ah, ọ̀rọ̀ rẹ o ah, wọ́n ní kó wá gbẹ́rù sórí mizal yé wàhálà rẹ o wọ́n ní kó wá lórí afọ́ ọ̀sẹ̀ náà tó wá tó wá dénú iná tó lọ́nkàn alálẹ́kàfìrí nàgọ́ èrò yẹ sí. nígbà tí wọ́n máa ń bẹ nẹ́rùdùn mashal tá máa ń bẹ níbi tọ́lọ́mọ bá gbára jọ sí wọ́n mọ̀ sọ pé kọ́lọ̀ ó wá dájọ́ ìtumọ̀ tẹ̀fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ nígbà wọn mọ tó ń bẹ lẹ́yìn ẹ̀fà rẹ̀ ọlọ́run ọba ní ìwọ ànábì ẹwọ́ ẹ̀rí pé àdà ìlẹ́ bí tàkùn dọ̀kùn fà àndìr ayé àndìr hùm bí hàdà àdàlìyàwó ṣe wá sí fún wọn pẹ̀lú ìdánúkìrọ̀ fi nàkúr. fàdálíkà yàwùmá ìdí yàwùmú náà sí alẹ́lẹ̀ káfìrí náà gọ yà sí. ọlọ́run ọba ní kí ànábì ó fẹ́ lẹ́yìn wá sí fáwọn kèfèrí lẹ́yìn tó ń bẹ lẹ́yìn ikú ó ju ikú lọ lẹ́yìn ikú sinmi ló kàtà ló sọ fún ọ ẹ ẹ lọ sinmi láyà kìnnìkan tá ló sọ fún ọ bẹ́ẹ̀ ìtò ń bẹ lẹ́yìn ikú kódà ní tó ń bẹ lẹ́yìn ikú ojú sàárè lọ ní tó ń bẹ láwọn àhùwà àdàlùkìyàmà àwọn nǹkan tó ṣẹlẹ̀ àdàlùkìyàmà kì í ṣe nǹkan tó kàn ń balẹ̀ lélẹ́rí. فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير يوم الله النبي يقع على المسلمين وما يقول حسبنا الله ونعم الوكيل على الله توكلنا bàtàbá ti ń sọ̀rọ̀ nípa àkìyàmà tá a sọ nípa àhàwáyò torípé ọjọ́ náà kì í sẹ́ńtọ́ kò sẹ́ńtọ́ kan rẹ balẹ̀ kálukú ní ọmọ wo pé gbọdọ̀ lọ́fẹ́ já síbẹ̀ so hasbunallahu wa ni'mal wakil ala Allahi tawakkalna àwọn wa tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه سعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم ثم نظر ثم نظر ثم عبس وبسر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها تسعة عشر الله أبا سبحانه وتعالى أبا سرسرني ìgbà tó wá fún ànábì sallallahu alaihi wasallam tó ní ká ànábì ó ṣí tí wá sí in tí ó ṣẹlẹ̀ lálùkìyàmà fífa tẹ̀kejì gbogbo ẹ̀dá náà ni yóò tún tají padà ọlọ́run bá wá fẹ́ fún wa ní àkàwé ìkan nínú àwọn tọ́nà tọ́lọ́run bá fẹ́ kànáà bí ó dojú ọ̀rọ̀ kọ tó jẹ́ pé àwọn èèyàn ni wọ́n ń ṣe táǹkù táǹkù lórílẹ̀ àwọn ni wọ́n rò wípé àwọn jẹ́ nkankan ọlọ́ọ̀bá ní dárúní wà máa ń kọ́ lákùtù wà hí ìdá. dárúní wà máa ń kọ́ lákùtù wà hí ìdá. ìwà ذرني ومن خلقت وحيدا ìmílẹ̀ ومن خلقت وحيدا àti ẹni tí mo dá wàhídá àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n ní wàhídá ni ẹ hálù yẹn mansour alhal hmm. ṣé hálù yẹn lil fa'il náà ò lil maf'ul tá a bá sọ pé lil fa'il a pé darni wa man khalaqtu a jẹ́ pé wàhídá yẹn ṣiṣẹ́ fún tu yẹn. Hmm táwo alfáàrà rí dární wàmán kọlákùtù wàhídá àtàpá mọ̀tún pé fi mí lẹ̀ pàmìtì wàmán kọlákùtù wàhídá àtẹni tí mo dá wàhídá lémi nìkan tí ó jẹ́ pé kò sẹ́lòmíì tó bá mi kẹ́gbẹ́ mẹ́. ọ̀kan ni àmì sọ pé wàhídá ó jẹ́ hàlù fún mọ̀fọ́wọ́lò bí ìkànnì tó yẹ pé wà mọ̀kọ́ dàr àìhù wàmán kọlákùtù wù wàhídá. ذرني ومن خلقت وحيدا وهذا أقرب وهذا أقرب ìṣùgbà kejì ló fẹ́ ló fẹ́ súnmọ́ jù ọlọ́run ọba ní dárùn ní fi mí pamítì máa wò mí wà mọ́ ní kọ́lákùtù wàhídà àtẹni tí mo dá wàhídà tí mo ṣe ní àṣọ láàrin àwọn ẹgbẹ́ àwọn àfa àkọlọ́nkọ́ bá ní kẹwàá àwọn fáwọn mọ̀tẹ́fẹ́r wọ́n ní ẹni tọ́lọ́ wọn bá sọ̀rọ̀ rẹ̀ nínú àyà òun náà ni alwalid ibn mugira alwalid ibn mugira walidu khalid ibn alwalid sahabiyu jalil radiyallahu anhu walidu ọmọ mugira òun náà ni ọlọ́run ọba ló gbà lérò Allahu alam pẹ̀lú gbólóhùn wàhídá torí pé òun làwọn ará mẹ́kà wọn àwọn olùkọ̀tọ̀ nínú àwọn ìtàn wọn wọ́n ní àwọn ará mẹ́kà wọn á mọ̀ pé wàlídì ọmọ mùgírọ́ ní wàhídì lásọ yìí pé ìtumọ̀ ẹlẹ́kejì ẹ̀fẹ̀ wà arújà ká sọ yìí pé wàhídá yẹn háàlù mọ̀fọ́wùlù ni ó fẹ́ẹ́ fẹsẹ̀ rinlẹ̀ ju ká gbé sórí fáìlù yẹn lọ ìyẹn wọn fáwọn akẹ́kọ̀ọ́ mọ̀ ọlọ́run bá ní dárú ní. dárú ní wà máa nà kọ́lọ́kìtù wàhídá. ó ní wàá mẹ́ pé wàlídà ọmọ mọ̀gírọ́ ní wàhíd ìgbà míì wọn a sì mẹ́ pé ní wà kí ló fà á tó fi ṣe bẹ́ẹ̀ apá kan nínú àwọn olùkọ́ tó wọ́n nítorí pé Walid ọmọ Mugira ìgbà tí àwọn Quraysh tí wọ́n ń túmọ̀ kàákọ́ kàábà tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ wọ́n ń so papọ̀ lérí pé ìwọ́kọ̀ agun bíi igun mẹ́rin sí kàábà ìwọ́kọ̀ igun bíi Walid ọmọ Mugira nìkan alẹ́ ìfura ó nìkan ìló dá igun kan mú gbogbo Quraysh yòókù náà bí ìmọ̀ mẹ́ta yòókù ibi fàdálíkà àwọn máa ń pè ní ẹni tó yẹ pé àwọn èèyàn ń sopọ̀ lórí ẹ̀ ndị apákan nínú àwọn onímọ̀ sọ pé wọ́n tún máa pè ní wahid nítorí yígbẹ́ ẹni tó lọ́wọ́ bá kẹ́ púpọ̀ ni ọ̀yìn dàgbà mọ̀gí ọlọ́wọ́ ọba fún lówó ọlọ́wọ́ bá fún lọ́rọ̀ kẹ́lẹ́ bọ́lọ́ bá sọ nínú àwọn àyà yìí náà. débi wípé odidi ogójì ọjọ́ àfihàn ẹbọ gbogbo pátá gbogbo àwọn àfa nínú àwọn olùkọ̀tàn wọn torí ẹ̀ àwọn ará mẹ́ka àwọn ọmọ ẹ̀kọ́ ní wàhíìdì wọn kan bí ká bá pẹ̀lú ọ̀kan lọ́mọ ìtàlẹ́bí tún yorùbá tó súnmọ́ jù ní pé ah ọ̀kan lọ́mọ lúnù ọ̀kan lọ́mọ lúnù tó pé àwọn ń sọ pé àwọn èèyàn máa ń para pọ̀ ṣe ni òun nìkan ló ṣe kí ni òun nìkan ló dàṣẹ. bẹ́ẹ̀ náà ni nínú nǹkan tó fi ń pè ní wàhíìdì mẹ́ka ò pé káàbà ẹni pé káàbà máa ní aṣọ tó máa ń wọ̀ fún wọn máa ń change aṣọ yẹn wọ́n ti dijọ́ arọ́fà lọ́pọ̀lọpọ̀ ọgbà gọ̀ọ́lì ìbàdàn ó sábà máa ń ṣe bẹ́ẹ̀ láàrin ìjọ arọ́fà síjọ kó tó dijọ́ eid ń òkè eid. ọdọọdún tó bá ti fẹ́ ṣe ó gba àwọn ìran àwọn èèyàn tó jẹ́ àwọn ìran pàtàkì wọ́n papọ̀ lọ́dún kan pé gbogbo afẹ́ wọ sọ fún kàbá o ọdún kan ni wọ́n fi ṣe tó bá dọdún tó tẹ̀lé wàá ìjọba mọ̀gí wọn nìkan onìkan ló ìdán tó bá sọ àṣẹ pé òun ó dá dúró lọ́dún kan àwọn yòókù á sọ pé wàá ìdá ọmọ mògírọ àtàwọn yòókù mm-hmm. pé òun ó àtàwọn yòókù àjá pé òun ó dá dúró lọ́dún yìí ọdún tó ń bọ̀ àwọn yòókù ọdún tó tẹ̀lé òun nìkan àjẹ pé ó gbajúmọ̀ pẹ̀lú gbólóhùn wàhídù ìṣẹ́ṣẹ́ ọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala sì rèé òní pé nítẹ̀yìn bá fi gbajúmọ̀ ọlọ́run máa fi bá lò bẹ́ẹ̀ bẹ́lẹ́ bó ṣe bá Abu Lahab tàbàtìyádá àbí ìlà tó bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba fi wá balò pé zaru ni wa man khalaqtu wahida. zarni wa man khalaqtu wahida. وجعلت له مالا ممدودا ọlọ́run bá wá tún gbọ́ lójú dáadáa ká lè gbọ́ yípo ta ni wàhíìdì tọ́lọ́run bá ń sọ ọlọ́run bá ní وجعلت له مالا ممدودا ọlọ́run ni mo fún ní máàlán mo fún ní àwọn ọ̀rọ̀ dúkìá mọ̀mùdúdán àti pẹpẹ rẹ̀ sọ́dọ̀ rẹ̀. wà bá ní ìnà ṣùhúdá. wà bá ní ìnà ṣùhúdá. ọlọ́run bákan náà a tún fún ní àwọn ọmọ ṣùhúdá tó yẹ pé àwọn náà wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ bó ń lọ bó ń bọ̀ ó ń rí wọn ìdùnnú lọ jẹ́ fún. àwọn ọmọ rẹ̀ ò sì tẹ́gbọ́n dààmú dúkìá dúkìá tiẹ̀ ti pọ̀ kọjá fún kọ́mọ mọ̀ lọ sí sẹ́gbòmí. Hmm. àwọn ọmọ rẹ̀ máa ń bẹ kọ́ ń rọ̀pà pẹ̀lú ẹ̀ àwọn ọmọ iṣẹ́ ni ó ṣiṣẹ́ fún wa kí làwọn ó jẹ kí làwọn fi tọ́jú ọmọ kò sí lọ́rọ̀ tí wọ́n mọ́ subhanallah. wàbá ní ìnà ṣùhúdà. bẹ́ẹ̀ ọmọ rẹ̀ káwọn kọ́ àwọn tí wọ́n ti sẹ́lẹ̀ kò kò sẹ́lẹ̀ fún. gbogbo tí wọ́n ná tí wọ́n lò tí wọ́n fi gbọ́ bùkátà ayé wọn ọmọ wọn. so gbogbo gbàdí mẹ́rin dá àwọn ọmọ rẹ̀ á rí i pé ìtùnú kan nìyẹn ọlọ́run bá fún ní ọ̀rọ̀ ó tún wáá fún láwọn ọmọ ṣùhúdà táwọn náà ń bẹ pẹ̀lú ẹ̀ tí wọ́n rí bí àrísìkí bàbá wọn bó ṣe ń pèrú afọ́kànlá olùkọ́tàn wọ́n mẹ́tàlá láwọn ọmọ yẹn abakan ní mẹ́wàá aláyí hal mẹ́ta ló gba islam nínú wọn khalid ibn al-walid sayfullah radiyallahu ta'ala anhu al-walid ibn al-walid ibn al-mughira wọ́n sì gbé búra wọn walidu ibn al-mughira la ń sọ̀rọ̀ rẹ̀ tọ́lọ́ ń pè ní wàhídá ọmọ ó tún wá bí mẹ́ka tó pè ní kíni al-walid ibn al-walid ibn al-mughira ó dàgẹ́lẹ́ bíi ubayi ibn salul sẹ́gbọ́n lọ́mọdé àpẹẹrẹ abdullah ibn ubayi ibn salul Hmm? àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ lára àwọn sálàfù dáadáa. bákan náà isham ibn al-walid ibn al-mughira amẹ́jẹta yìí náà àwọn olùkọ́ tán sọ wípé wọ́n gba islam aláàlú mashhur khalid ibn al-walid àti al ibn walid náà wọn sàhábíyá ni jalilá radiyallahu ta'ala anhum. ilé ìgbà tó já mọ̀ wípé ọlọ́run bá subhanahu wa ta'ala yukhrijul hayya minal mayyit ọlọ́run bá máa fa òkú jáde a máa fọlá ìjà àtàrà òkú tó máa ní òkú àtàrà ìkéṣe pé ní tó kú nìkan kèfèrí kò ta sí òkú lórílẹ̀ so kèfèrí ọlọ́run ọba lè fa alàyè tó jẹ́ mùsùlùmí dá lára rẹ̀ ẹ̀mọ̀ òbí wà lílẹ̀ ọmọ mọ̀gírá bó ti yẹ olùkọ́tọ̀ ọlọ́run ọba tó àwọn afáà ní ọlọ́run ọba lámìyẹ tó mọ̀ lọ́wọ́ àzọwọ̀ jẹ́lẹ̀ fil Qur'an báadà báadà Iblis ṣe wà wàlídẹ̀ ibn mọ̀gírá ọlọ́run ọba yẹ pẹ́rẹ́ nìkan kó tàbùkù ẹnìkan nínú al-Qur'an lẹ́yìn Jésù tó tayọ wàjídà ọmọ gíga tó tún fẹ́ pọ̀ wàjídà ọmọ gíga lọ. ní sọ́kùn kọ́lá ẹ̀ bá bàbí àsọ̀rọ̀ rẹ̀ náà. wala tuti kulla hallafin mahin hammazin masha'in binamim manna'in lil khairi mu'tadin 'asim. Òtòlẹ́m bá dàdà lè kàzà ní. Ẹlọ́mú ẹnìkan tọ́lọ́wọ́ bá tún yẹpẹrẹ tó bá ń wá. Ẹmú ẹnìkan tọ́lọ́wọ́ bá tún yẹpẹrẹ tó bú yẹpẹrẹ wà yídọ̀ mọ́ Mùgírà tó. Wọ́n yẹ gbogbo ọ̀rọ̀ tó bá ti ń sọ ọ sọ́wọ́ àwọn Subhanallah. Gbogbo tó bá ṣẹlẹ̀ ládùúgbò láì dáhùn náà lágbàjá ni ó sì. Ó lè mọ́jọ bọ̀tún kí wọ́n ó ní mọ́jọ́gba ah, ẹbí ẹ̀bá ti rí ọmọ ẹ̀ tó ṣe bí òjò yóò mẹ́ tó ṣe subhanallah ọ̀lẹ́yà àbúdé láì ní dáre. ọlọ́run bá ní wájà túláhù máa làm màmúdúdá. wájà túláhù máa làm màmúdúdá. wà bá ní iná wàṣúhù. wà bá ní iná ṣúdá. wà máa túláhù tẹ̀múhídá. ọlọ́run bá ní wà máa túláhù tẹ̀múhídá. ọlọ́run bá ní àwa fúnra wa afa afilẹ̀ afa yegba àwa la prepare grand yẹn pé kò síbi tó rìn sí kò sí ní tó náwó sí ní tó bá ṣe àṣegbè subhanallah gbogbo òlu ní mọ́rẹ̀ bó bá sọ̀rọ̀ nínú mẹ́ka ah, wọn àwọn yìí mọ̀gẹ́dá ti sọ̀rọ̀ màhálùtù làwọn tẹ̀mí yìí dá gbogbo ọ̀nà làwọn àtẹ àti gbogbo ọ̀nà lágbàgbà láàyè ọlọ́ọ̀ba ó gbà láàyè ọ̀tọ̀ ní kéèyàn lárízìkì ọ̀tọ̀ ní kó lọ́mọ tí ó mọ sọ pé ah, bẹ́ẹ̀ bá ti ẹ̀wò lárízìkì ẹ̀wò àwọn ọmọ rẹ̀ ọ̀tọ̀ ní kọ́ ọlọ́ọ̀ba kó fààyè gbà gbogbo ọlọ́ọ̀ba pápọ̀ fún wàrí Súnmáyà tó máa rọ̀ án àzí. Àwọn ní tó mà tó mà yẹn àní tu wípé lẹ́yìn ìwà àgbà náà. Ádá ọ̀rọ̀ ọba omúgbólóhùn súnmà yẹn wá lè ẹ̀jẹ̀ àbọ̀lì nǹkan. Àwọn àtu wípé tó ń ti bẹ́ẹ̀ yẹ tó máa rọ̀ án àzí dà. kí n tún máa lékún ní dúkìá lọ́mọ nígbà láàyè tó ń ti wá abú tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́run ní kàlá. kàlá ìnáwó kánàlẹ́ àyà tìǹà ànídá. kàlá kò lè rí bó ṣe rò kò lè rí bẹ́ẹ̀. kàlá ìnáwó kánàlẹ́ àyà ànídá. torí wípé ẹni tó jẹ́ wípé àìmọ̀ áàní ẹni tí ma ń takò ọ̀rọ̀ ọlọ́run ọba ni àwọn àfọ onímọ̀ tẹ̀síìrì kọ́lọ̀ kó bá a kẹ́ wọn wọn ní a lè gbọ́ nǹkan mí yí padà nínú ayẹ̀ ìgbà ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba pé ní dáwọ́ ọba kí ni mo bẹ́ sọ kí ni kí ni kí ni mi ní fún sí. máa yà fàálù lọ́hù bí àdábì kún ṣàkàrí tó wà máa ń tàn wà kẹ́ẹ̀nà lọ́hù ṣàkìrán àlìmọ́. iná o kẹ́ẹ̀nà lè àyà àti ìnà àmì ìdí ọlọ́run wá sọ sábàbí tóun ó fi hàn náà rẹ̀ tóun ò fi ní ṣàlékún fún ìdákùntàfin ní àmàtẹ́ faraha. إذا كنت في نعمة فرعها فإن المعصي تزيل النعم فإن المعصي تزيل النعم وداوم عليها بشكر الهلا فشكر الإله تزيل النقام Fàṣùkúrò lè láàyè tó bí ìlú nìkan. Àti tọ́lọ̀ ń bá ń sọ fún wa ní àfáwà ìmáàmù Ṣáfì ló kó papọ̀ tó sọ bí wọn. Lọ́kùntà fi ní àmàtí ń fara àhá. Tó bá ń bẹ nínú gbádùn orí ayé kan, fárọ̀ àhá máa mójútó. Fa innal ma'asi tuzilu ni'am. Fa innal ma'asi tuzilu ni'am. Ọlọ́run ọba ìgbà orí bọ́lọ́wọ́ èèyàn àfi pẹ̀lú ẹ̀ṣẹ̀. Subhanallah àmọ́ lọ́wọ́ náà kánú lọ́lọ́ ìmọ̀ ayùgọ́ yorùbá kọ́ mi hàtà ayùgọ́ yorùbá bí àǹfọ̀sì ẹlòmíì ń bẹ olówó pàtó lówó tán ó wà lọ náwó fólórin ó wà lówó rẹ tán owó lótò ẹ lọ wo gba àwọn àwọn olówó ilẹ̀ yorùbá tá a mọ̀ wọ́n padà dó olówó àná máa ń dákọ̀ sọ́tún máa lomi sọ́dà kọ́tì owó dúkìá mùsùlùmí ààrẹ pé torí pé ó ń ṣe sàárà nǹkan mọ́sálásí ó sàdá àwọn ọmọ òrukàn ó fáwọn èèyàn lóúnjẹ ó ń ṣe gbáǹsà owó rẹ̀ wá tán rárá o sádàkọ sàárà ṣíṣe kèé dín dúkìá yẹn kù ìtì máa ń ba dúkìá jẹ́ tó fi sọ̀rọ̀ ẹ̀dọ́ ló wà. tùzí lónìí à fa iná ṣe tùzí lónìí à. ó náà ní ìyapọ̀ ọlọ́run ọba gbogbo àwọn tọ́lọ́run ọba bùn ẹ má fi ìyapọ̀ ọlọ́run ọba ẹ má fi ṣe ìdúpẹ́ orí ọlọ́run ọba kí ọ ó fọ ọlọ́mọ ó wá tìrìtìrì sórí tébù oníwọ̀n hmm. dúpẹ́ subhanallah. gbogbo ìgbà tó yẹn bá ti ń yapọ̀ ọlọ́run ọba pátá oore mọ̀ ń bọ́ lọ́wọ́ yẹn bó ṣe ìmọ̀lẹ̀ yẹn bá ní tí bá ń yapọ̀ ọlọ́run yóò mọ̀ gbàgbé mà. لو تقول علينا بعض الأقاويل أخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين tó ló jẹ́ pé akẹ́kọ̀ọ́ mà ó ń kò lè dúró torí pé ọba rẹ̀ ó pọ̀ bó tó ń ṣe gbogbo ń tọ́lọ̀ ọba òfẹ́ iná ni ìmọ́lẹ̀ ara rẹ yóò máa dínkù ẹ wà ní orun lọ́ọ̀ẹ́ láàyè ó ta á lè ha sí. ṣàkà ọtún ìlà wá kí ìṣú ìhìnbù mi ó wà ìrúṣàdà ní ìlà tàrùkì máa sí. فارشدني إلى ترك المعاصي وقال أعلم بأن العلم نور وقال أعلم بأن العلم نور ونور الله لا يعطى لعاصي ونور الله لا يعطى لعاصي ẹ̀ṣẹ̀ tó ń bẹ lára rẹ mi ò jẹ́ kíkí ó dúró lára rẹ àgbà akẹ́kọ̀ọ́ mọ̀ bàbá olówó tí dúkìá yín dínkù ìyàpọ̀ ọlọ́run ọba gbogbo ẹni tí arísìkì bá di tó bá tó bá fún mọ́ ẹ̀yìn pàtó ọlọ́run ọba ti gbà láàyè kó kè sára afáwa hasan al-basri rahmanullah ta wọ́n tẹ̀yàn bá lọ bá wípé arísìkì òun dínkù hasan bá yóò sọ pé lọ́mọ ṣèṣì fà قلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا. ثم wípé in tó fà á tí dúkìá rẹ̀ fi dínkù ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ló fà sọ́lọ́n ọba subhanahu wa ta'ala ó ní kàlá tó máa yẹ́tọ́ máa wà náà zídà. kàlá innahu kana li ayatina anida. kò sí tó fà tá a fi lé lékún wọ́n jẹ́ ọmọ mọ̀gíra kò sí tó fà tá a fi lé lékún nínú dúkìá ṣùgbọ́n kana li ayatina anida ṣùgbọ́n tó ń takò ọ̀rọ̀ ọlọ́run ọba ni àwọn onímọ̀ tafsir wọ́n ní báwo ló ṣe takò ọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n ní àkọ́lẹ́ wàlídìí ọmọ Mugira al-Makhzumi àwọn mímbà ní Makhzum mímbà ní Makhzum nínú àwọn ìrora tó lápọn lé nínú àwọn Quraysh Banu Hashim anabi ti jáde sallallahu alaihi wasallam àti àwọn Banu Makhzum wọ́n lápọn lé nínú àwọn Quraysh àwọn Banu Makhzum kì í ta ló sún wọn dé àìgbà fún ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn wòye pé àá ah, ó ṣe yẹ gbogbo nǹkan gbogbo nǹkan dáadáa ọ̀dọ̀ àwọn bàbá wa ṣùgbọ́n ti máa ń jáde wa ìlú bíi tí wọ́n fi sọ yí pé lawla nuzila hadha al-Qur'an ala rajulin min al-qaryatayn azim ahum yakusimuna ahum yakusimuna rahmata rabbik nahnu qasamna so idan idan iyan ni wa alija ma mogiro làwọn sọ pé ah, ó sọ pé wájú pé náà àwọn bàbá wa ṣì mú náà làwọn yóò ti jáde Ah, sallallahu alayhi wa sallam ìyẹn inú yẹn ń bí wọn lọ́tọ̀ yìí pé nínú àwọn kùrẹ́ṣì ní wà bànú màkùsù bànú àṣẹ gbogbo dáadáa àwọn bànú àṣẹ gbogbo kí ló fẹ́ kù fa ìyẹn ń bí wọn wọn gbà fún anabi sallallahu alayhi wa sallam bókẹ́lẹ́ bí alukur'an tí anabi sallallahu alayhi wa sallam tọ́lọ̀ fi ń fún anabi ní wáhàyí anabi nǹkan sọ́tù níjọ́ kan wọ́n ní ó ṣe kò ń gẹ́ àsìkò. تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير عربي صلى الله عليه وسلم عربي انكسور أيوة بريرة هو تعصي واجد أمام مجرى لدي mo jẹ́ pé èdè wọn náà hmm. mo lè ti máa ń sọ káàkiri pé ah, ànábì ṣáàr ọkọ akọrin ni majinon ó ti ya wèrè ó ti sì nǹkan náà sọ nípa àná káàhìn òpìdánì sáàhìr ó ti sì nǹkan sọ nípa àná ni bó ṣe wá gbọ́ ayé àtàlùmí sáà ń ká ẹ̀rọ kọ́ dáa lè kàfẹ́ kọ́ lè kí ni yẹ gbọ́ ní ọ̀kẹ́ yẹn lọ ah! ó ní òun mọ̀ pé òun ní làákàyè púpọ̀ òun dẹ̀ gbárí púpọ̀ nílẹ̀ yìí lábá ní tọkùnrin sọ ìkéésí sáàhìr kéésí sáàhìr kì í ṣe káhìn wọn là káàrin ó sáró yẹn pàgọ́lé lọ kì ní yẹ fọ́ ah kára mi tọkùnrin yìí ń kà ah níta ni ń kà ó ṣeé ṣe ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ èèyàn kì kí ni ẹ ta ọkọ gbogbo àti bá ilé Abu Jahal Abul Hakam ní Abu Jahal abu hakam dala ma mun ata abu hikam abu hikam na ke abu jahal na abala makano o man kori ibu bayan man kori ibu bayan abu jahal ko gbata olokori ibu ba abu talib amur rasul sallallahu alaihi wasallam ma ta baya ku talib la bayi pe ya kul la ilaha illallah abaya so la ilaha illallah ojú abu jahal ló ń wò arọ́gìbọn àwọn tààmì láti abdulmutalib àwọn ni wọ́n òun àti ibùdó àbí òun mẹ́rin àbọ̀tẹ́ ọlọ́run padà sànú jẹun gba islam. wà sọ ibú ìdá sọ́hábùtàkù lámùwà fàkẹ́. wà sọ ibú ìdá sọ́hábùtàkù lámùwà fàkẹ́. yakudu kalẹ̀ kọ́irọ́tì. نصحا ويرشد يقودك للخيرات نصحا ويرشد يقودك للخيرات نصحا ويرشد صاحب إذا صاحبت كل موفق إذا ما صاحب وصاحب إذا صاحبت كل موفق يقودك للخيرات نصحا ويرشد يقودك للخيرات نصحا ويرشد gbogbo àti ìmọ̀ ti fẹ́ ní mọ́mù wa aláàbárìn tí ó kórìí bú bọ̀ hmm. sọ́ọ́kíbù ìdásọ̀ àhábùtà kó làmù wà fáfẹ́ gbogbo ẹ̀yọ́ ọlọ́run bá ti sàánú tó fi ṣe kò ń gẹ́ síbi ìmọ̀nà ikú mọ́ bá rìn yẹ̀kúdú kàlẹ̀ lọ́kọ̀ وإياك والمرء الذي صاحبته وإياك والمرء الذي صاحبته خسرت خسارة ليس فيه تردد خسرت خسارة ليس فيه تردد خسرت خسارة ليس فيه تردد أمر الصلاة wọ̀nyíyáka wọ̀nyíyáka wàlmára alẹ́bí ẹ̀sọ̀hìbọ̀tà hù nípa ẹni tó jẹ́ pé ìsọ̀hìbọ̀tà hù tó bá ń bá rìn ìwọ obìnrin. fi ìtàwọ̀ dúdú kọsíta kọsà fi ìtàwọ̀ dúdú. gbogbo ẹni tó bá bá rìn ìwọ obìnrin ládùúgbò lẹ́nu iṣẹ́ ẹni tó gbé yóò máa kọ́ ní kọ́kọ́sọ́kọ ẹni tọkọ ló fi lé ọ jáde òun ò sí ní ìwọ tó wà lẹ́nu iṣẹ́ ìjọba tó mọ́ ń fi iṣẹ́ tó mú tó ṣẹlẹ̀ ẹni tó pé òun ti aago mẹ́kànlá ní òde ibi iṣẹ́ wọ́n ti fún kórìí bí ẹ̀mẹ́ta ló ń bá rìn ẹ̀yin ẹ̀yin ní ẹ̀yin ní sẹ́yìn ní ẹ̀yin lẹ́rọ àwọn kọ́ọ́lì ẹ̀yin lẹ́mọ sẹ́tọ̀ ẹgbà iṣẹ́ ìjọba ìṣàṣẹ làágùn. iyyaka Kọ̀sẹ̀rẹ̀ta kọ̀sàárọ̀ láìsàfí ìtàràdù. Sọ́rọ̀ fẹ́ ń tẹ́ pé tó bá bẹ́rin ó parun, ìparun tẹ́bí kò sí èrèjì mẹ́ pé à ah, ẹ̀yà nìjẹ́ kọ́ bá rìn rí kó dílé ọkọ̀ gbé. Ó rú èèyàn báwọn náírà mẹ́wọ̀ rí jẹ́ yàtọ̀ àti ẹ̀kọ́ ọ̀njẹ́ yàtọ̀. Ẹnìkan kò bá rìn rí kó níyàwó ńlé fẹ́yìn ọkùnrin náà. Ẹlòmíì ń bẹ gbogbo ìyàwó ṣẹ̀ ló ti lé lọ. Ah, ah, gbogbo èèyàn ló ti gbogbo èèyàn pátá ló ti gbé àà ah, kò sọ́dọ̀ ẹ̀ka tó ní àwọn ilé mọ́ bàálù ẹ̀rìn wà nílò ọmọ mògírọ́ ayọ̀ tó ànábì ká ó wọnú ọkàn rẹ̀ ilẹ̀ àbújá àlìbádé àbújá àlìbádé àbújá àlàtí ṣe sí rẹ̀ òun àtàwọn àwọn kùráìṣì ti ṣèpàdé yìí pé wọ́n yìí lọ́mọ mògírọ́ gẹ́lẹ́ bí ẹni pé ó gbọ́rọ̀ ànábì sọ̀sálàm ó tẹ̀ fẹ́ mọ nílẹ̀ pa nínú ọkàn rẹ̀ tá sí ó ní àfimílẹ̀ fún fún yíyanjú bó ṣe wá wọlé lọ wà nígbà mọ̀ mọ̀gẹ́rọ́ bó ṣe wọlé ọkọ̀ kájọ wọ́n jẹ́ mọ̀gẹ́rọ́ ní ìyá àbájá àbújá tí ó sì ọ̀nà inú mi ń bàjẹ́ ni mo ṣe wà yó kí wọ́n aláǹbọ̀ ọ̀nà ìdọ̀nà àwọn ọkùnrin ṣí wọ́n sọ ọ̀rọ̀ kan nípa ìlú ni ó bá mi lójẹ́ gan kódà bá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àwọn táwọn ọkùnrin ṣí sọ ń parẹ́ wà nídìí à inú rẹ̀ dúdú àbújá sọ ni wọ́n subhanallah hmm. wọ́n ń dá owó bí ká sọ pé wọ́n ń gba

kọ́n bá máa rìn nílé gbére bí àná bìrà sallallahu alaihi wasallam ẹgbẹ́ bá ṣe ń ṣe nu tiwa náà nù ẹ̀yin náà ti ń lọ àwọn àwọn sókòtò sófésófé ẹ̀yin náà ti di di kẹ́ ẹ fẹ́ máa lọ àwọn ọ̀dọ̀ àwọn dábòlẹ̀ àwọn sòrò aṣọ subhanallah. خسرت خسارا ليس فيه تردد خسرت خسارا ليس فيه تردد gbogbo ẹni bá ti rí bá ń sá fún yọba yìí àlejò àtàlùkẹ́ àmọ̀ rẹ jẹ́ gbogbo ẹni gbogbo wa tó bá yọ tó rìn ní gbègbè oríire yóò mọ̀ fọ́ padà yóò mọ̀ fọ́ padà ní gbègbè oríire sọ̀rọ̀ àfọ̀rọ̀ ẹ̀ níbẹ̀. Abu ó ń sọ fún Walid ọmọ Mugira báyẹn wípé àwọn Kùrẹ́ṣì kan tí wọ́n sọ ni wọ́n bí Walid kan pé ah ó dà òun ò ní rẹ̀ ọwọ́ àmì dọ́sẹ̀ pé kódà kó tó lè sọ fún ọmọ rẹ̀ Walid àfi kó o ní gbangba tí gbogbo ọkùnrin ṣe péjọ kó o wá sọ ọ̀rọ̀ tó yàtọ̀ sí nǹkan tó ń sọ nípa rẹ̀ nípa nábì àti nǹkan tí máa ń kà ẹ́ yẹn ni wọ́n tó gbọ̀ gbọ̀ a òdodo kéèyàn rò òdodo kó fojú lélẹ̀ rẹ̀ kìí ṣe tó rọrùn gbà tó pè wọ́n jọ ó ń bí lẹ́rìn pé ah, ẹ̀yin Quraysh ẹ jẹ́ ká bèèrè àwa lọ́pọ̀lọ́ wa. anábìsọ̀ lọ́wọ́ ya Muhammad yìí nǹkan tí àwọn ti ṣe òkúrọ́ ní nípa ṣe mọ́ àkọọ́lù náà wọ́lá wọ́n ní ah kìí aminu wa fọkàntán ó wọn lẹ́rìn oṣù béèrè ṣé ni ṣé gbogbo nǹkan ó wá bí wọ́n lè pè kọlù là ọ̀là wọn láwọn fọlọ́wọ́n bá búra kò rí bẹ́ẹ̀. à ń pè ní kahin à ń pè ní awosẹ́ alágbègbè ǹjẹ́ ẹni kó tẹ kó dífárí kọlù là ó sàn dúró ní gbòǹgbò pé máa ń tà náà à ń pè ní ṣáàyè à ń pè lákọrin ẹsìn lọ pé òun mọ orí kọ láàrin òun sì dá orin mà òun mọ òun mọ gbogbo àwọn oníwọ̀de orin kọlù là o ní ǹjẹ́ gbogbo tó wá sọ yìí inú ti bí àbújá gbogbo tí ń sọ ṣẹ̀gbọ́n tó tún takò dáhùn tó sọ nínú ilé orí àti fò lọ ó sorí kọ́ wọ́n yẹn mọ̀gídá àgbà tó sọ gbọ́ ẹ̀ ó sọ tọ́ kan rẹ̀ ń kálukú wọn nílá àmọ́ níbi síbẹ̀ àmọ́ síbẹ̀ àmọ́ síbẹ̀ nígbà tó náà sọ tán tó sọ sínú ẹ̀ tán ọwọ́ ni ọ̀nà ìwà sorí kọ́ ọlọ́run sọ pé sàwórí kò صعودا سأرهقه صعودا إنه فكر وقدر إنه فكر وقدر ọ̀nà ìgbà tó wá sọ̀rọ̀ tó sọ jùlọ ẹ̀ tọ́lá ọwá sọ pọlọ kalẹ̀ fàkàrà wọ́n bẹ̀rẹ̀ sínú ronú kí màá wá sọ báyìí tí ó yọ mí kúrò nínú làbárẹ̀ ebú tí Abuja lè gbé wá bá mi lórí àwọn kùrẹ́ṣì àwọn ọ̀nà fàkàrà wà kọ́ dára bó ṣe ń ronú tó ń dorí kodò ló ń gbójú òkè kí ló ń lè sọ o ló ń pò papọ̀. fọkùtìlà káyé fọkọdà. kùtìlà ibi máa ń nà lóòrìn náà wà ó dì í bá ọlọ́run gbé sépè ọlọ́run gbé wàhálà ọmọ gíga sépè bó ṣe ń ronú yẹn lọ́ni ìbínú ọlọ́run kò mọ̀ bá tó pé ní tó kù ó ti sọ tọ̀rọ̀ tẹ́ fàwọn ọmọ bàbá àgbàlẹ̀ hákì lọ́gbọ̀n náà lẹ́yìn ẹ̀rí dúró rẹ̀ náà amọ̀pẹ́ náà tó àdìsí ni ṣùgbọ́n ṣùgbọ́n sẹ́ni yẹn ló fẹ́ gbà lẹ́yìn ègún àti sọ́mọ̀ ló fẹ́ gbà wọ́n fún ọ lẹ́rìí rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ náà lóòótọ́ àdìsí yẹn náà àdìsí sọ pé màá bẹ́ẹ̀ lóòótọ́ pé ṣòkòtò ọkùnrin ọmọdé kọjá kó kẹ́yìn ìfàkọ́ dáa. àkútì ilẹ̀ kẹ́yìn ìfàkọ́ dáa ọlọ́run ìgbéjìnà sí kí ọlọ́run ìbínú ọlọ́run kọ́ máa bá bí ṣe ń torí pé ó náà ń dààmú ara rẹ̀ ó wù pé ah, kìlá tó lè sọ o kìlá tó lè sọ o. thumma nazar. thumma nazar ó tún wọ kè ó wọlẹ̀. thumma tí ó sọ abasa ó fàájú ro kìlá ó sì fẹ́ là níbi èébú àwọn búnibúni. abasa ó fàájú ro abasa gbogbo ojú ló kọ́ọ́lù ní fífàró wà bá sọ̀rọ̀ ọwọ́ àárín méjì ojú bí kéèyàn kan kéèyàn sojú ó ṣe bẹ́ẹ̀. fún màá dẹ́bẹ̀rọ wa stakbar. ó tún kọ́ ẹ̀ kò mọ̀ tí ó sọ pé mo jẹ́bẹ̀ lọ wa stakbar ìgbéraga ọba mú wọ. faqala in hadha illa sihrun yu'thar. lọ́pọ̀lọ́ ẹ̀ bá ṣiṣẹ́ débi tí ó fi lórí ibú láyé sẹ́kọ́lọ́ mi mẹ́rin ẹ̀ àbá àfi gbọ́ kúránù lẹ́sọ̀ bọ́t ẹ̀ common sense yẹn yóò kó bọ̀ ọ fún ọ lẹ́rìí o tó ń sọ common sense ọlọ́run ọba ní ó fàkọ́ọ̀là nínú àgbà ilá síhìrò yóò tà ó wọ́n ní ẹ́ mo ti mọ tí màá sọ báyìí ẹ̀yẹ kùráìs ṣe é rí ọ̀rọ̀ tára mi máa ń ká o kùráìs yẹn síhìrò yóò sàrẹ̀ ìdẹ́kan àṣàṣì kan yóò sàrẹ̀ tó jẹ́ wípé wọ́n máa ń gbà wá látọ̀dọ̀ àwọn kan sáwọn kan àní ọ̀dọ́ àti ibìkan ní ti ń gbà wá kásọ pé láti generation kẹsí generation kẹkẹrẹjì ìní ti ni so kìíní yẹn from one generation to another from one group táwọn kan ó ń gbà láti ibìkan sí ibìkan sí ìkànnì òyìn ọ̀sán. in hadha illa qawlul bashar. kò sí ní tó jẹ́ ju ọ̀rọ̀ ìyẹn náà lọ. in hadha illa qawlul bashar. ẹ wo adúrú wàhálà tó ṣe dájú lónìí ẹ̀ tó dájú ẹ wo adúrú wàhálà tó ṣe tó fi jẹ́ wípé kó tó ronú débi tó sorí bọ́. إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبث وبسر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر ṣé o àwọn ọ̀pọ̀lọpọ̀ ọba tó máa ti fún wa lẹ́rìí ẹ bá dé àkírọ̀ yóò padà rí kẹ̀kẹ́ mú wa tó pé ẹ́ ọ́n ah, ti kọ́ńkà wọn à kò rí ibú lo kọ́ńkà so ẹ jẹ́ ká mọ̀ kíyèsí tó bá ti fún wa lẹ́rìí tó tó bá ti hàn sí wa mọ́tò wá ọpọlọ káàkiri mọ́ wàá rọrùn kankan ìwọ̀n tá bá wò ní 1902 wọ́n sọ fún ọ pé kòrónà ìbínú ọlọ́run bá ẹsẹ̀ ló fà ó ní ẹ ní 19 kìíní kan náà 19 kìíní kan ti fi mọ́ tàn rẹ̀ dúó síbi tí náà sùdó àbí ọlọ́run nínú àrùn rẹ̀ so wàá yìí dàmọ́ mọ̀gá àwọn nǹkan yìí ló ṣe ọlọ́run padà sọ kí ló padà sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ náà ti gbé tó bá di ọ̀la هذا علم عند الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله